yìí bẹ̀rẹ̀ láti sọ tọ́pìkì tó bá wa sọ̀rọ̀ general theme wa fún àpéjọ ọrọ̀ tọdún yìí ni alùsùnà ti wà jẹ̀má àpéjà tan ọ̀mìnàjàn. àwọn ohun màá bá wa tó ń ṣàlàyé síwájú sí i wípé mínájú alùsùnà ti wà pẹ̀lú àwọn opponent wa pẹ̀lú wọ́ọ̀dù opponent àwọn yìí ni pé àwọn opposite wa àwọn òdìkejì wa yìí náà pọ̀ kò mí ní bóyá àwọn àti ẹ̀sẹ̀ mùsùlùmí nìkan wọn wá ní pé eléyìí yóò kó sínú wọn pé alamurubel maaruf wa nahaya ni munkar tá a bá fẹ́ correct ara wa a bá fẹ́ correct àwọn míì náà kí ni mani ajo ahalu sunna ti wa jama wa dáwà tó ilẹ̀ lọ pé à ń ṣe dáwà à ń pè pẹ̀lú ọ̀nà ọlọ́run ọba bó o làwọn ahalu sunna ti wa jama bó ni wọ́n ṣe ṣe wa mini ajo hom fi wáhádà ti sọ́ọ̀fì tá a bá sọ yí pé ká ní uniformity bóyá nu àìdíà wa ni bóyá nu mọ́dẹ́lì wa ni bóyá nu dírẹ́sìn wa ni kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dà wọn ti wà jẹ̀mọ́ à uniformity ni pé ní kásọ̀ kan ẹnu wa ó kò kẹsẹ̀ wa ó kò kọ́rọ̀ wa ó kò kíròrí wa ó kò bóòlù òṣèré lọ́dà wọn àlò ti wà jẹ̀mọ́ à. bákan náà muharabatu àpapọ̀rọ̀fẹ́ wàlúwòlówì pàtẹ́kìr lágbájá kẹfẹ́rí ni lágbájá ti kó islam kó jẹsẹ bẹ̀rẹ̀ owó àwọn tó wá ṣẹlẹ̀ sí ńgbà náà tá ń bẹ lẹ́yìn àwọn àfa àtànjá àfa oníṣu náà bó o ni wọ́n ṣe sọ̀rọ̀ fòrò pọ́blẹ́mù bẹ́ẹ̀ ohun tí àwọn àfa wa àtiwájú mi dr sharafodrin gbadebọ̀rọ̀ ají tí wọ́n bá wa sọnù. níbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí adúpẹ́ fọlọ́wọn ọbẹ̀ lẹ́dàá wa adúpẹ́ fún mẹ́jùmáà sunnati lid والبحوث. wal-buhuth lórí ṣíṣètò irú àpérò tó ní í ṣe pẹ̀lú ìfikùnlukùn lórí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú mímú lọ síwájú bá mùsùlùmí nínú ẹ̀sìn rẹ̀ àti ìṣe rẹ̀ ọlọ́run ọba kó túnbọ̀ máa kún wọn lẹ́yìn wá gbà náà gbogbo àwọn bàbá bàbá tí wọ́n wà ń kalẹ̀ ọlọ́wọ́n bá kó sàlékún dáadáa fún kálukú wa. kò sí tàbí ṣùgbọ́n ìpè sunna tí í ìlànà anabi sallallahu alayhi wa sallam la zalat bi khair ó sì ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore ní àwùjọ wa nítorí pé tí a bá tẹ́tí gbọ́ àwọn àbánisọ̀rọ̀ tó ti síwájú àwọn kókókókó. Koko táwọn olùbánisọ̀rọ̀ mú jáde nínú ọ̀rọ̀ wọn èèyàn bá létí téèyàn máa fi gbọ́rọ̀ èèyàn ò rí pàǹfààní pọ̀ nínú tí wọ́n bá wa sọ gbogbo àwọn ètò tó máa bá wa sọ náà ọlọ́run bá kójú kó sí wa láǹfààní. ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí kan pé tí wọ́n bá ń ṣe irú ìjókòó yìí fún odidi oṣù kan kò tó láti yànnà náà tá à ń pè ní sunna yọkàn fi àwọn èèyàn mànání yóò mú wọn lè sojú kòkòrò àti wámà nípa súnà níta àgbàlérò ganu nítorí pé tí ẹnìkan bá jáde nísìn pẹ̀lú pówá ìjókòó tòní àti tọ́lá tọ́wọ́ ń sọ pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú súnà ló ń ti mà sẹ́wọ̀n pé rọ́ọ̀nì aha irọ́ lásán nìyẹn. <laughs> tó bá wá jẹ́ báyẹn a jẹ́ pé léyìí yẹ kọ́ ta àwọn onímọ̀ nídìí kan láti láti jẹ́ kọ́ jẹ́ pé àwọn náà tún fi kún àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn tó ń bá àwọn èèyàn ṣe láti gbàdégbà a kan lélẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa súnnà táwọn máa àwọn èèyàn táwọn èèyàn máa tara rẹ̀ bómi ìmàmú. tí ó ṣe sábàbí kí gbogbo aká lóye nípa níta ń pè sunna. inshallah tí wọn bá fi rotira bẹ́ẹ̀ lélẹ̀ sáàmà wà bá ní <laughs> gbogbo èèyàn dáhùn torí ọ̀pọ̀lọpọ̀ serious <laughs> a mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́wọ́ nínú àwọn ẹni tó ṣe pé tá a bá tó ṣe yí pé wọn ò mọ kí ni jẹ́ súnà gàgàn kí ni jẹ́ súnà gàn ọ̀pọ̀lọpọ̀ rò pé tí mo bá ti dárùn gbà mi ọ̀bá máa wọlé tẹ́sí ń bá mo ti di alùsùnà bẹ̀yìdá ẹnìhùn lẹ́yìn mú tó ilẹ̀ súnà ti fi sílẹ̀ ìgbà mi kò sí ń tọ́ pápọ̀ pẹ̀lú súnà ju wípé camouflagization lásán ni. náà pé àwọn míì náà máa ń yọ bí alùsùnà láwùjọ wa tẹ́ pé ìmúra tiwọn náà bí alùsùnà náà ni wọ́n sì máa ti torí wọ́n bẹnu àtẹ́lùsùnà bí ká lọ wáyàwó nísì ẹ kàn wọ jàlábíà yìí masha allah la quwwata illa billah kálukú nírùngbọ̀n ẹ̀wù wọn wọlé ẹ̀ wọ́n ní kí lè bá wa afẹ́fẹ́ yàwó ni wọ́n á ní ẹ̀yìn yìí ọ́ àlè fọmọ fúnru àìsèrú àwọn tí wọ́n ni gbogbo yìí sí máa hún tí lè bá ṣe. ọmọ wa gbìyànjú láti sọ pé sara wọn láti pé tí dòkítọ́rù sọ ó wúlò ọmọ gbìyànjú láti sọ pé ẹ̀yin sara wọn lù lẹ́yìn kí wọ́n ní súnà kí tẹ́wọ́ ọmọ wọlẹ̀ ara súnà ni o ká fi irunpa wálẹ̀ ká dá sí ara súnà ni o ṣùgbọ́n sùn ní gbogbo súnà ni mò ń bí léèrè ni kìí sùn ní gbogbo súnà torí ẹ̀ náà ni tá a lẹni tó dára rẹ̀ lójú ń bí pé tá a bá kówó fún kó fi ṣe business kò ní í jàǹbá kọ́nàwó kì ẹni tó náwó gan ẹ̀yìn èèyàn ló ti náwó. <laughs> <laughs> kọ̀dókè <laughs> yóò fi hàn yí pé nínú àmánà afẹ́l èèyàn mélòó nínú wa lọ dá sí ìyàwó rẹ̀ kọ́ náwó sókè kèsì wọ́n lọ sọ ìyàwó rẹ̀ nìkan jẹ́rìí torí tí wọ́n fẹ́ wádìí nípa anabi sallallahu anha tí wọ́n náà gbà bí èèyàn mélòó lọ́gbà kún bí ìyàwó irọ́ lásán akramakumullah nípa ẹ̀sìn islam yìí èèyàn mélòó nínú wa lọ́mọ nù rẹ̀ dáadáa kó tó máa sọ́npa rẹ̀ nù wa kọ́ náà wọ́n sókè. ìbọ̀pọ̀lọpọ̀ nínú wa irọ́ lásán náà ni kò mọ nǹkan kan pẹ́ ẹ̀sìn yóò sì lọ́ọ́ máa yanu yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ yóò sọ pé after all ustaz lèmi náà after all sheu lágbájá pèmí náà sheikh sáhùwàlẹ́lá tó ṣe bí a sì wá máa rẹpírẹsẹ̀ntì súnnànù a lè rẹpírẹsẹ̀ntì rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ló fà ló fi jẹ́ pé pípọ̀ nínú àwọn ìtàn pèrè àwọn aláàlú súnnà nísìn tẹ́nìkan bá ti lè takò wọn àbí àìgbọ́ra ẹni yé kan hàn sí wọn lára ẹnìkan ipò takò àwọn àwọn ọ̀mọ̀nà tá a fi bára ẹni ṣe tí ìyapa bá ti wà ju ká pè ní kèfèrí lọ àbí ká sì pè ní fásik àbí ká sì pè ní mọ̀bọ̀tẹ́dẹ̀. tẹ́nìkan bá ń sọ pé áá níjọ́ ní lágbájá náà di káfíìr yóò sọ pé man shakka fi kufrihi fahuwa káfíìr. tọ́ máa ń ṣe èméjì kó ti di kẹfẹ́rí kẹfẹ́rí ni wọn náà. áá níjọ́ ní lágbájá náà di fásik kó pé áá idha shakkakta fi fa anta fásik. wa hakada lè tó jẹ́ pé sílànà alùsùn náà wà lélẹ́yìn yéésì lànà alùsùnà lélẹ̀ yẹn because alùsùnà máa ń sojú kòkòrò láti kó àwọn èèyàn wà lìjánà bọ́ fẹ́ kó ṣe pé wọ́n fi chain bọ̀ wọ́n lọ́rùn ni yéésì pé wọ́n máa ń sojú kòkòrò láti yọ àwọn èèyàn kó lálìjánà lọ sínà because alùsùnà àwọn ni khayrun nasi lin nas àwọn lẹni tó dáa jù sáwọn èèyàn nínú àwọn èèyàn Abu Hurairah radiyallahu anhu ó túmọ̀ rẹ̀ pẹ̀lú wípé hadith anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin lẹ máa fa àwọn èèyàn wà lìjánà pẹ̀lú chain lọ́rùn ìyẹn ni pé àwọn ò ní fẹ́ wà lìjánà ẹ̀yin ò fi chain sí wọn lọ́rùn ẹ máa wá wọ wọn báàlù sunna ti ṣe wà nù hirsuhum ala hidayati nas àti ẹ lè sọ pé ashaddu ashaddu báwo hirsuhum ala hidayati nas kò sí muqarana àwọn máa gbìyànjú ni láti pé káwọn èèyàn mọ̀nà kí ẹ sì pé wọ́n máa sánà àti yọ àwọn èèyàn kúrò ní islam lónìí ńkọ́ ṣebí bẹ́ẹ̀ yóò ṣe yọ àwọn èèyàn ní islam lọ́pọ̀ nù sẹ́yìn wọ́n sì máa pè ní sunna wa bi qadri ma yakunu al-wahid mutashaddidan bi qadri ma'tubira min ahli sunnati inda al-juhal bí yẹn bá ti ṣe létí nípa kó ti di kèfèrí ó ti jáde kó islam ó ti kèfèrí ó ti jáde kó islam yes bàbá nìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ musiba lélẹ̀ ìjàmà nígbà táwọn èèyàn kọ́kọ́ ń lọ sí aljamiatul islamiyya tó ń padà bọ̀ tó ń padà délé wọ́n á rò ìpè tó ń pè sunna torí wọ́n gbẹ́kọ̀ yé ní kọrínkọ̀dì wọ́n rò pé tó ń pè ni pé yọkálukú kò nu islam kó kù wọ́n nìkan ok tó bá kù wọ́n nìkan tẹ́ ìwọ nìkan lọ́ọ́ máa dágbé aljanna abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ tekfir tefsiq tẹ̀bìdì kí jamiu àgùn tó furọ́ pẹ́ ìrọ̀ àwọn ọmọ India ìrọ̀ ọmọ Pakistan níbi tí wọ́n ti máa lé díẹ̀ yìí ìrọ̀ àwọn ọmọ North Africa so àwọn délé wọn kàfàrà kálukú wọn kó wọn dà sínú agbọn takfir ó wá di pé wọ́n fẹ́ sọ di stigma lára jamiu islamiyya báwọn ọmọ tó bá ti jáde ńbẹ wọ́n máa kàfàrà ọlọmọdé ibẹ̀ làwọn ti jáde wọ́n èkó yàn pé pé yàn kèfèrí àìsí mọ ẹ̀yẹ ẹ̀sọ́ jẹ sọlọ ẹ̀ wọ́n sì sọ pé ẹ̀yìn wọ́n ti pè é alimatuburu la yakunu ìmáàmù ò lè padà kó di máàmù ẹ̀ ìmáàmù nìyẹn ní jami'a islamiyya ní ìmáàmù so máàmù ò lè yí padà kó di ìmáàmù ńgbà tí jami'a ìfura wọ́n gbogbo ẹ̀yin tẹ jáde tó ṣe pé bí ká pè káyọ̀yàn kó nu islam ní rọ́ọ̀nù nínú sáyìn kìí ṣe manhajù jamia islamiyà kìí ṣe manhajù jamia islamiyà kó jẹ́ yí ọ̀tọ̀ rẹ lómìnira ní sin ti ń palẹ̀ mọ́ ọ pé yẹ́s pàtó ń bá dé jamia islamiyà pé kíni yọ wá yà lẹ́nu kò ní mọ̀gbà tí ó tún fẹ́ máa pa àwọn àfa rẹ̀ ní káfìrì ní Cairo ní kọ́pẹ́ kó yìí mo bọ́ ọmọ kan pàdé lọ́hùn wọ́n ní kó tó wá sí Cairo akẹ́kọ̀ọ́ tẹkfiri ni ní Nàìjíríà bí ìgbà tó wá dé Cairo tó wá bá pé ọ̀pọ̀lọpọ̀ àfa wọn wọ́n ti fárùn gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn máa mu àwọn tó dá wà o àwọn èèyàn gidi wà o ha mọ á bi àwọn ikọ̀ àpébò wa ní í ìsìn wọn ní gbogbo ẹ̀ dàrú ma lójú ni <laughs> ọ̀dàrú ma lójú kọ̀ mọ́ bí ó ṣe ṣe tó tá a bá tó pè wọ́n káfìrí náà á tún ájókòó wájú káfìrí máa kọ́ àdìsí ájókòó wájú káfìrí máa kọ́ tẹ̀sí. wọ́n ní nǹkan kì í le lálejò àfikún fọ kìí sì rọ̀ lárọ̀ jù àfikún orí dànù torí di eléyìí eléyìí ńgbà tó pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n mọ kí ni manhajo ahli sunnati wal nípa àbáṣepọ̀ pẹ̀lú ẹni tí ọ̀rọ̀ wọ̀ yíra wa. ọ pàtàkì púpọ̀ pé kíró àwọn àdánilẹ́kọ̀ọ́ báyìí kọ́ máa wáyé lóòrèkóòrè nítorí pé àníyàn ti wá da sí gbogbo àwọn ọmọ ìyá wa tán láwọn tẹ̀lé súnà pé allah súnà náà ni wọn nítorí pé kan àlérè kan tá a lè mú nínú kápẹ́ ìsẹ́ àlò súnà ẹ dákun kí láǹfààní tá a kò tiwa náà ni wípé adúpẹ́ ń ń polongo tà ń pariwo tà ń pa àwọn èèyàn sí ọlọ́run ọba kó kúta tèmi náà la wa àbí kọ́sítọ́mà wa ni àbẹ́ kọ́sítọ́mà wa ẹ dáhùn o nísìnyí mọ̀ ń tajà mọ́ wá yọ dání o ẹ ní so nítorí di eléyìí adúpẹ́ fọlọ́n ọba kó túnbọ̀ jẹ́ ká sunna nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àkọ́kọ́ ni pé tí sunna kì í sànà lọ bẹ̀rẹ̀ kì í kò ní fọ́ndà tábà pé wọ́n rẹ́gísítà rẹ̀ sunna yẹn hiyal islam wal islamu huwa sunna nítorí pọ̀ kan nínú méjèèjì ò lè dúó láìsí èkejì tí wọn bá wọ́n sọ̀rọ̀ nípa sunna kí ni wọ́n bá sọ̀rọ̀ nípa rẹ̀ al islam eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tí àmọ́ tó bá ké mùsùlùmí ni wọ islam ò ṣe yà kó lára sunna sunna ò ṣe yà kó lára islam kò jẹ́ kí lẹ́yìn ò yí ọ bẹ́ẹ̀ torí ẹ̀ tó bá sọ pé ahlu sunnati wal jamaa kí ni wọ́n gbà lérò àwọn mùsùlùmí àwọn mùsùlùmí nítorí pé ò lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé lánàá ẹni tó lọ́n fi islam ràn tó bá sọ pé lánàá ẹlòmíì lọ́ fẹ́ tẹ̀lé ọ dájú pé kìí ṣe islam tó lọ́n fi rán nàbì sallallahu alaihi ló fẹ́ ṣe. شيخ الإسلام ابن تيمية رحمه الله نينو تراري من هاج السنة النبوية ونيا لومو إك السنة تان صورو يباي ومذهب السنة والجماعة مذهب قديم معروف سنة إن تتقى جد جدني معروف قبل أن يخلق الله أبا حنيفة àwọn èèyàn ti mọ súnà kọ́lọ́hún tó dá abu hanifa tábà kó abu hanifa ló ṣe kínní lọ́dàálẹ̀ wa malikan ṣáájú kọ́lọ́hún tó dá imaamu malik wa shafi'i kọ́lọ́hún tó dá imaamu shafi'i wa ahmed kọ́lọ́hún tó dá imaamu ahmed fa innahu madhabu sahaba òhun ni lànà àwọn sàábé ẹ ẹni tó bá jọta sàábé kọ́ náwọ́ ẹni tó fẹ́ sórí ibú rọrùn kọ́ náwọ́ gbogbo bí tẹ́ bá lọ láyé ẹ̀rì pọ́nkálùkọ́ sọpọ́ rẹ̀ ta ló ọ̀rẹ́ sàhábà ìbò lẹ lọ rí láyé táwọn pera wọn ní ahlul bid'ati wal tẹ́rí tẹ́bí kó wá ní ta ní ahlus sunnati wal jama'a so eléyìí ni sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n bá bi ọ́ léèrè sunna sunna tẹ́ ẹlẹ́ǹsẹ̀hún ta ló dálẹ̀ ẹ sọ pé islam islam tí wọ́n ló ń sẹ̀hún ta ló dálẹ̀

lágbájá ń ṣàìdá lágbájá ti fẹ́ fojú ọ̀nà lẹ̀ lágbájá ti fẹ́ máa yapa súnà sẹ́mọ̀ kí yóò máa ṣẹlẹ̀ náà ni torí pàwọ̀ yìí ṣe màláìkà ahlùsùnà wàlùjẹ̀má wọ́n ní àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam ipò wọn ga ju ti gbogbo àwa yòókù tá nínú Islam lọ. wàlẹ́ nadda'i lahumul isma. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àì pé wọ́n ṣẹlọ̀ ah sunna ni dídúró dọ́gba wọ́n ní sọ ju gbogbo àwa yòókù lọ yàtọ̀ sí anabi sallallahu alaihi wa ṣùgbọ́n kò sẹ́ni tó sọrí pé sọ abẹ́ ìṣẹlọ̀ ẹ rí i pé nínú sunna ìtayọ àlòsí ń bẹ àwọn onísọ nìsí pé olùmọ̀wá kan wà tí ìṣẹlọ̀ o. wọ́n lè sọ pé ṣéwù báyìí ó ti sẹ́lọ̀ nǹkan yìí ní ìṣó ti tọ́dún mẹ́ta tẹ̀mọ̀ kó ti jẹun náà kan yìí ó ti tó ọdún mẹ́ta ẹni tí ń jẹun tí ì sẹ́lọ̀ mo rò pé rí nǹkan bẹ́ẹ̀ aha so nítorí di eléyìí báyìí lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa wọ́n sọ pé àwọn sàhábà ga àmọ́ gbogbo bí wọ́n ṣe ga tó yún à sọ pé nìkan nu wọ́n wà tí ì sẹ́lọ̀ ok táwọn sàhábà bá wá ga tó bí wọ́n ṣe ga hàn tí ahlu sunnati sì gbà pé wọ́n lè sẹ́lọ̀ wọ́n á máa sẹ́lọ̀ bó wàá là wá kú kò kúta jẹ́ kúrúntù sáǹsẹ̀lọ́n àbáyìsẹ̀lọ́n àwọn principles ta kọ́kọ́ ta gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀nù tá a sì jọ gbà à ń sẹ̀lọ́n àbáyìsẹ̀lọ́n ok ta lẹni tó pé tó jẹ́ hundred over hundred nínú pípé lẹ́sìn nínú wa sọ́wà bọ́yá ni tó tiẹ̀ ti kú ẹmu wa wá bọ́yá ni tó kù ẹmu wa sọ́wà kò sí adúpẹ́ tẹ́lẹ̀ ìbáyé gbogbo wa a jẹ́ wípé ńgbà tá a ti pé tá a sì máa ṣàṣìṣe ó rọrùn náà lórí ojú ọ̀nà súnà tá a la wà yìí náà ká ṣàṣìṣe àbá àlè ṣàṣìṣe wọ́n bí mọ́ wa ni ẹ̀ dáhùn èdè Yorùbá tẹ̀ ń sọ wọ́n bí mọ́ yìí ni naam ok àmẹ́dẹ yìí ni sáhàwálẹ́lá ẹ̀ lè ṣàṣìṣe nu Yorùbá láéláé sáà abẹ́ẹ̀ máa ṣe kátó wá póyìnbó lọ́nlọ́ ń bolo ti wá tó <laughs> ẹnìkan wá wà òun wá ń ṣe súnà a sì mọ́ lólùgbìyànjú wọ́n máa wá sọ lọ́wọ́ wọ́n máa sọ lẹ́sẹ̀ bí ìgbà tó ti kéde sọ fún wọn pé èmi tẹ́ rí òun ẹsẹ̀ lọ́n o nítorí bá rí pé mọ̀sẹ̀ lọ́n pínrín ẹ kéde rẹ̀ fáráyé tẹ́nìkan wí bẹ́ẹ̀ rí àkíwá ló dé tó jẹ́ pé ẹ ti tan iná àwọn kámẹ́rà sáwọn kan à ń sọ àṣìṣe rẹ̀ kí ni Yorùbá sọ wọ́n ní tí ọmọdé kan bá bẹ̀rẹ̀ tó bá wò di àgbàlagbà kí ni ó ṣẹlẹ̀ ọmọlẹ́yìn òṣèlú ẹ̀fọ́ nà ní Yorùbá level nínú Islamic level àwa fúnra ara wa mọ̀ pé àwa mọ́kàndínláwa àpé kò túmọ̀ sí pọ́lọ́hún ogún ni o kò ọmọ sí Yorùbá ẹ gbọ́ o tí o bá bá ní mọ́kàndínláwa kò túmọ̀ sí pọ́lọ̀ ọba ogun ni tó o bá sọ pọ́lọ̀ ogun ni o tún ti ṣàṣìṣe nínú àkídà. a pè a kù síbi tó pọ̀ olódo gan ni wá ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ sí i nítorí pé níjọ́ tó bá ti gbà pọ́ ọmọ níjọ́ náà lọ yí olódo pátápátá. ok èmi tí wọ́n á ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ṣé àṣìṣe ọwà náà ọ̀rọ̀ mi àbí òní sí? aha ibi tí ń kù sí ṣé yóò wà àbí òní sí? yọ wà so mùsùlùmí tó rí rẹ bá sì pé yọ mọ̀ pé mi ò pé bó wa lèèyàn bíi tèmi náà sì lè pé tí èsì ìsìpọ́lọ̀ wọn bá ṣe ń pé pé bí àwọn ànábì ọlọ́run wà á lè yìí ahàlùsúnà wọ́n máa ń fúnra wọn ní excuse wọ́n máa ń fúnra wọn ní excuse níbi kan nínú majmu' al-fatawa sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ní ìǹgbàfẹ́nikẹ́ni kó ti torí tèmi kọ́ máa bẹ́ nìkan jà ìgbàfẹ́nikẹ́ni kó ti torí tèmi kọ́ yọ ẹnìkan kó nu Islam ìgbàfẹ́nikẹ́ni wàláhì mo sì fẹ́ sunkún ìgbàfẹ́nikẹ́ni kó ti torí tèmi kó pèèyàn lẹ́ni tó ti fi Islam sílẹ̀ àbí báyìí báyìí báyìí nítorí pé èèyàn lé wọn èèyàn lé mìíràn kọ́dà tí wọ́n bá ṣàìdá sí mi gbogbo wọn ìní wọn ní àwáwí kan tó mú wọn ṣàìdá yẹn sí mi èmi náà máa ṣàìdá sí yàn. inna lillahi wa inna ilaihi raji'un ẹ wo àwọn olùmọ̀ńlá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀rù ọlọ́run sì bá mi. tẹ̀bí lónìí ibà ìwọ kan ti wò ó pé àáfàá tiẹ̀ ń lọ perfect tó ń tipa wò sí pé ká gbé gbogbo èèyàn sórí àtẹ ò àdìlẹ̀ fẹ́lẹ́yìn pé báwo lọ si sí báwo lè léyìn náà tẹ̀wọ̀n sí àsífẹ́lẹ̀ ọlọ́run má fúnra ìwọ tí wàá wò pé àfa ọ gbogbo àwọn lọ ọ wàá fojú commonize kálukú ọ wàá kọ ìgbéraga mọrọ rẹ ọmọ wa wo kálukú bígbà tó ṣe pé apárí ni wọn ìwọ nìkan ló lórí ẹ má lágbájá lágbájá kódà jamiatul islamiyya ló ti jáde yóò kẹ kí ni táà ní ẹ dákun torí tọ́lá ìgbédèhùn kí ni táà kí lọ jámá. ok lágbájá náà masha allah la quwwata illa billah jamiatul iman ló ti jáde kódà kùlẹ́tù sẹ̀ríà ni ló ti kẹ́kọ̀ọ́ kódà kùlẹ́tù lóga ló ti jáde ó sì ń gbìyànjú kẹ́ táà kí lọ jámá. Ah, ah. la hawla wala quwwata illa billah gbogbo kálukú táà kí lọ jámá. اوكي تقولون هذا عندنا غير جائز فمن انتم حتى يكون لكم عنده gbogbo kálukú ọ̀já mọ̀ kankan gbogbo kálukú ló tún bá ń tẹ́ ta wá lẹ́yìn ta lẹ́yìn sẹ́mi pé tí máa bí wàhálà náà nù gbogbo àwọn èèyàn tó gbìyànjú sẹ́rù pé nítorí tiwa la ṣe kẹ́kọ̀ọ́ tá a fi gba páálí ni wàláìtàláì kìí ṣe torí tiwa torí tó bá pé torí taari èèyàn ni ṣé kọlá lẹ́kàn sọ lẹ́kọ̀ọ́ pé nìkan ọ̀gbájú mùtọ́wásítọ̀ lọ mùtọ́wásítọ̀ ti tó fún un láti sin lọ́n kí ló fẹ́ fi ṣe ebi ọpẹ́ kọ́ ó sì sọ láti kọ́yọ̀ zakati ó sì ṣe sùyà kọ́ á tóbi èyí gbogbo ẹ̀ náà ló ti wà nù mùkọ̀rọ̀ ara tó mùtọ́wásítọ̀. àmọ́ ń tó mú yẹn máa kẹ́kọ̀ọ́ lọ tí ń kọ́ lọ tí ń kọ́ lọ tí ò dúró wà láìké ṣe nítorí tara rẹ̀ وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون كوكول والله توبا جبي أو يوني كبتو بيس كبتو للأربعة أولان بامبين ألومي لونو ألوو نوان بامبين بودي كوراتا ماتو wàláhì ẹ̀mí àwọn èèyàn àtọ́jú ayé wọn ni wọ́n filẹ̀ nítorí kórílẹ̀-èdè wọn ọmọ báyìí ó lo sí nípa pé kò ní ní olùmọ̀ tó ṣe tọ́ka sí. gbogbo ẹ̀kọ́ tó ń fọdún mẹ́ta kọ́ńbó mi ọdún méjì kọ́ńbó gbogbo kálukú ló ṣé nítorí ni torí ẹ̀yin yìí náà ni. ọwọ́ akọ gbogbo ẹ̀ ọwọ́ adé ẹ̀yin kakún pé ńgbà ti dé wọn gbọ́dọ̀ jẹ́ tó bá fi lè ṣàṣìṣe pínrín ẹ wàá mú gbogbo fáìlì rẹ̀ sọ sómi ẹ wàá sọ fún gbogbo àlùmọ̀ ẹ má gbọ́rọ̀ rẹ̀ mọ́ wọ́n kàn gbé kásẹ̀tì olùmọ̀kan ni wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ nìkan ṣe débẹ̀ lónìí kí ni kí láì ń gbọ́ ta ni ń sọ̀rọ̀ pàkínní dàrẹ́ ha la ilaha illallah ẹ sì máa gbọ́rọ̀ àwọn sọkúsọ láwùjọ wa yìí náà ọ̀rọ̀ àwọn ẹni tó ṣe pé tí èyí bá ṣe pé èèyàn bá rántí pò ń lo fowó rẹ̀ ra rédíò ẹ fẹ́ fọ́ rédíò mọ́lẹ̀ ẹ̀rú ọlọ́run kan wá lọ kẹ́kọ̀ọ́ wa wà lẹ́yìn máa gbọ́rọ̀ mi ẹ̀ mọ̀ pé ah ọlọ́run kọ́ san àwọn ẹni tó mú wa lọ kẹ́kọ̀ọ́ ìlẹ́sàn rẹ̀ torí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí wa nítorí kí islam ò lè lọ láwùjọ wa ni nígbà tí mi bá jókòó tí mo sọ pé ẹ má gbọ́rọ̀ lágbádá ẹ má gbọ́rọ̀ tàmẹ́dò ẹ má gbọ́rọ̀ dọ́là sẹ́mi nìkan wọ́n mọ̀ wá gbọ́rọ̀ mi èmi gẹ́gẹ́ bíi ta ni iyọ̀ lèmi nú ọbẹ̀ ni tó ṣe pé tí wọ́n bá rí mi wọ́n mọ̀ wá mi ká oníkálukú olùmọ̀tẹ́rí yẹn ó ní tó dí láwùjọ rẹ̀ kò sẹ́ni tó ṣe tanish wàláhì tàláhì kò sẹ́ni tó ṣe tanish torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ fààyè gba ìfikùnlukùn tí ó mú káwọn èèyàn máa ṣe bíi debate tó ń fi sọ pé somebody is defeated a gbọ́dọ̀ fààyè gba láwùjọ wa because ẹ bá fààyè gba pínrín ntí ó padà ṣẹlẹ̀ ni pé onítọ̀hún tí wọ́n sọ pé is defeated yẹn ó níbi tí ń dí láwùjọ tó bá padà délé làwọn yóò bá máa wò pé àsólòdò ni adúpẹ́ fọlọ́npọ́lọ́ tó a sì rí lónìí torí a gbọ́dọ̀ fààyè gbárù rẹ̀ jama ẹ woru wàhálà ẹ woru gbogbo ọjọ́ ayé tóníkàlùkù fi sílẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ màá kàn wá sọ bí kò lè ború dà pé ẹ má gbọ́rọ̀ rẹ̀ ma tí ì bá wa ṣe pọ̀pọ̀lọpọ̀ náà bá ya màálù. bóòlù ẹnìkan kà sí lè sọ fún mi pé ah, eh, dr abdulwahab ẹlẹ́sìn ọ̀hún má gbọ́rọ̀ rẹ̀ mà pé kí ló ṣe kí ló ṣe tẹ̀mọ̀ kó nílà kẹyọ sọ bẹ́ẹ̀ kí ló ṣe kí ló ṣe àmọ́ àwọn màálù ò ní béèrè wàláì tẹ́lá àwọn màálù ò ní béèrè nítorí pé ẹni tí ń sìn wọn lọ́nà àwọn ti kà kún màláìkà ohun yìí ṣàṣìṣe ohun yìí ṣàṣìṣe tí wo irú pàṣán tó lò fáwọn èèyàn àwọn èèyàn náà ní lórí ìkọ́ ò wọ́n lè lò lórí ti ẹ̀nà wọ́n lè lò lórí ti ẹ̀nà tọ́n bá ti sí òfin lò wọ́n lò lórí rẹ̀ akramakallah mo fẹ́ bí lérè kí ni ìdájọ́ kéèyàn lọ síbi tó kù ti kú kó ló ń lọ bá wọn ṣàdó àjọ kẹta ìjọ keje ogójì ọjọ́ kí ni ìdájọ́ rẹ̀ torí lábẹ́ ń tà ń náà nù kí ni ìdájọ́ rẹ̀ ṣé súnà ni àbí bídà bídà ẹni tó bá ti wá ṣe di káfìrí àbí ò di káfìrí ẹ dáhùn naam gbogbo yóò bá ń ti dàpọ̀ so ó di káfìrí kò di káfìrí ẹ mú kan ṣé gbogbo wa muttafaqun alayhi àbí àwọn kan wà tí wọ́n ń ronú sí ọ̀rọ̀ tá à ń sọ ṣé gbogbo wa torí ẹni tó bá lọ́rọ̀ mi kọ́ sọ o because gẹ̀ẹ́sì tá dìde tá a máa kun torí mọ́nájà alùsùnà tá à ń sọ náà nù alùsùnà ekun lẹ́yìn o alùsùnà máa ń sọ ojú abẹ́ ń kó so di káfìrí àbí òdi káfìrí because èmi ọmọ bóyá àwọn ẹkọ àwọn káàdì kankan lé ní káfìrí káfìrí káfìrí káfìrí ten ń ná tẹ́ fẹ́ ná àmì ẹ̀tọ́ kò yé mi red card yellow card ok because sẹ́rí ẹ̀sìn ó ń bùkátà ká wá mà gbogbo apáta àgbàpadà dálẹ̀ ni àti wá sọ yí pé ẹni tó ṣe di káfìrí àbà káfìrí ó olagbara yẹn ó lágbára púpọ̀ ó lágbára púpọ̀ ok wá tí wọ́n máa sọ pé ọba wa kádàrà wọn náà wá sí nàyà bẹ́ẹ̀ ẹ máa kíyèsí yorùbá tí sọ o kádàrà pé wọn àwọn kọ̀wáìdì tó sì ń lò nánu pé ń tọ́ bá lọ́rù bẹ́ ti di ẹ̀hẹ́n kí á lálò lórí tiẹ̀ náà áá alùsùnà wá pé èèyàn káfíìrì ẹ̀rí nǹkan bẹ̀ ibi tọ́rọ̀ ń lọ́nu <laughs> pé irú tó ń lò já lò fún wọn mm, mm, mm, torí pé tí aláìmọ̀kan bá ń ṣe bí aláìmọ̀kan kí làwọn olùmọ̀ máa ṣe wọ́n máa ṣe bí olùmọ̀ ibi tá a ti tàtàkùn sẹ́nu kí ẹ ṣe pé ńgbà tó ti pa wọn náà káfíìrì wọn náà kọ́ káfìrí ni ọ abadan torí ẹ ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára ẹnìkan sẹlọn kọ yọkù nínú pọmọ ẹyà wa ní mùsùlùmí lópin ìgbà tẹ̀ṣẹ̀ yẹn ọba ti sínú ẹ̀ṣẹ̀ tí máa sọ ní di káfìrí lópin ìgbà tí ọba ti sí nínú ẹ̀ṣẹ̀ tí máa sọ ní di káfìrí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀nba ní sọ̀rọ̀ nípa ẹni tó bá ṣekú pa ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí pa mùsùlùmí ṣé nígbà tí mùsùlùmí pa mùsùlùmí mùsùlùmí tó pa mùsùlùmí tó di káfìrì ni ẹ dákun ẹ máa dáhùn àá ṣe fẹ́ sọ pé fẹ́ kọ́ ń pa súnà ni tí mùsùlùmí bá pa mùsùlùmí ṣé mùsùlùmí ẹ̀ di káfìrì ni ẹlòmí ọ̀yanu o torí pé ńgbà míì sẹ́ mọ̀ pé bí wọ́n ṣe dákẹ́nu pé mo fẹ́ sọ̀rọ̀ mo ń wojú lẹ̀ nítorí káfìrì lọ́dọ̀ tèmi káfìrì báwo ẹ wo ẹ̀mí bẹ́ẹ̀ mi ti ṣe lágbára tó tí mùsùlùmí bá fi pé tó bá fi lè pa mùsùlùmí pípa tó pa mùsùlùmí yìí kò sọ di káfìrí ma lam yastahilla lópin ìgbà tí ó bá sọ pé halali ni kí n pa ẹni tó bá sọ pé halali ni kí n pa ló di kèfèrí nítorí pé ó ti ṣe ń tọ́lọ̀ ń ṣe ẹni tó bá sì ṣe ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tọ́sọ́dẹ̀tọ̀ kafara bi dhalik. ọlọ́run ọba sọ pé faman ufiya lahu min akhihi shay'un fattiba'un bil ma'ruf ọ̀pá àyàn nífa ọlọ́run tó wá lọ́mọ ẹ̀yà rẹ̀ ok ṣé àwa la fẹ́ wá mọ òfin ọlọ́run jọ ọlọ́run lọ ni ọlọ́run sọ pé ẹni tó pa àyàn nígbà tó ṣe pé òun mùsùlùmí ni ẹni tó pa náà mùsùlùmí ni al-ukhuwatul imaniyya kò ní í sọnù kódà kó ṣe pé nìkan ló ṣekú pé nìkejì ṣé àwa para wa ni àkókò para wa kí wọ́n á lọ́wọ́ mú tó fi sọ pé nìkan ṣe mùsùlùmí máa. أها ألوه لدى أتفهم وإن طائفتان من المؤمنين قتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم wa in ta'ifatani minal mu'minina qatatalu mu'mini làwọn eléyìí mu'mini làwọn eléyìí wọ́n sì ń jà ọlọ́run ọba ò ti torí pé wọ́n ń bára wọn jà kọ́ má pè wọ́n ní mu'mini torí ẹ̀ làwọn ahlu fi sọ pé ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ àṣìṣe téèyàn bá ṣe kìí yọ̀yàn kúrò nínú jíjẹ́ mu'mini nínú jíjẹ́ mùsùlùmí àyàfi kẹsẹ̀ náà jẹ́ ọ̀kan nínú ẹ̀sẹ̀ tí máa yọ ní konu islam èmi pẹ̀lú rẹ kọ́sì náà máa yanu pàkàpòkò tá a máa wá yọ àwọn èèyàn kúrò nínú islam àbí tá a máa pè wọn lórúkọ àbí tá a máa fún wọn lóríkì tí bàbá àtìyá wọn ò fún wọn nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àwùjọ dàrú lábẹ́ àwùjọ ẹ̀sìn islam ó ní dọ̀wọ́ àbẹ̀t bẹ́ẹ̀ sì pè yàn kéfèrè ọlọ́nà tẹ́ gbégbà tẹ́ fi pè yàn ní fásitì ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́fì pè yàn ní mubtadi' kìí kàn ṣe pé yàn ọkàn máa yanu gbogbo yàn máa yanu bó ṣe wù wọ́n ní bẹ́nu àwọn èèyàn tí ọ̀yọ́ kọ́ yanu àfi tẹ́nu bá ń dùn tọ́lọ sọ́dọ̀ ẹni tí ó yẹ eyín rẹ̀ wò ìgbà náà ló tó yẹ yanu ní yanu ẹ kàn wa an taqulu ala máa sọ nípa ẹ ká di àwọn yìí mú ẹni tí ọ̀rọ̀ wọ̀ bá jọ yíra wọn nípa ẹ̀sìn mò ń wò pé tí mo gbọ́ yìí kọ̀ gbọ́ yìí mò ń wò pé bí mo ṣe gbọ́ yìí kọ̀ gbọ́ yìí bẹ́ẹ̀ mò ń wò pé ó ti fẹ́ fojú ọ̀nà súnà lẹ̀ àwọn principles tá a fi máa bára wa lónìí àwọn kan wà tẹ́ ẹ̀ máa pè lẹ́lẹ́gbẹ́ èmi àwọn máa ti ń jẹ́ bẹ́ẹ̀ léde yorùbá kí ni ń jẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ dé ẹni tó bá mọ̀ kó túmọ̀ rẹ̀ fún ẹ dákun ẹ sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yìí náà lẹ́ ń sọ kí ni jẹlẹgbẹ́ kò yé mi náà ẹni tó bá mọ̀ kọ́ náwó kún fún láyè kọ́ sọ̀rọ̀. ẹ̀rẹ́kùn ọlọ́wọ́ san wálẹ̀ san rí tá bá béèrè nígbà yẹn pé ní bí bàtà wà ní kíláàsì lélẹ̀ sẹ́mínà wọ́kṣọ́ọ̀bù ni so fún clarification bàtà bèrè nísìn tá a bá ẹni wá kó ń sọ̀rọ̀ kúrọ̀ nǹkan ìrànwọ́ ah. a kà fi point ẹ̀ nìkan. salamu aleykum. Ah, má sì salamu ma má sọ̀rọ̀ ọwọ́ nìkan ni ọ̀nà má sọ̀rọ̀. mani stajala bi sẹ́yìn kọ́bílà wà ní ọ̀hún kọ́bílà bi hẹ̀rìmánì yìí. nígbà tá a ti gbé fẹ́ máìkì fún un tó gbé máìkì ara rẹ̀ á pẹ̀lú bí ẹgbẹ́ wò gan bí ẹgbẹ́ wò. ẹni tó ní máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀ ẹni tó ní máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀. naam ẹni tí a mọ̀ ní ẹlẹ́gbẹ́ gẹ́gẹ́ bó ṣe yé mi òun ni pé ní kí a kóra wa jọ lórí ohun tí ó ní àwọn nǹkan tí a ti ní ètò fún tó já sí pé ní kódà bó bá yapa súnà anábì sallallahu alayhi wa sallam àṣetán àti ìtẹ̀lé tó bá ti já sí pé yóò bá tú ẹgbẹ́ yẹn ká wallahu a'lam. tọ́ alhamdulillah nítorí pé ó ti fẹ́ di èdè tó ti gba gbogbo òde kan ní ìsìn ẹ̀rí tẹ́nìkan bá ń sọ̀rọ̀ lọ yóò sọ pé àwọn ẹlẹ́gbẹ́ yẹn ẹlẹ́gbẹ́ ńlágbájá kíníkan ńlágbájá sẹ́wọ̀n pé àwọn àbèrè èdè náà ní tí ọba yé wa àwọn ọmọ tí ń jẹ́ lẹ́gbẹ̀rún iná la fi béèrè nísìn ṣùgbọ́n léde yorùbá ẹlẹ́gbẹ́ ìṣètùmọ̀ tí yorùbá bá pèèyàn lẹ́lẹ́gbẹ́ àjẹ́nìyẹn àbẹ́ mẹ́rẹ̀ sòbó láti àmà á pèèyàn lẹ́lẹ́gbẹ́ wàláì istilahun khati níbẹ̀ yẹn kọ̀kọ́ túnyùn sí náà nítorí pé kọkàn torí pé ìwọ gan náà ní ìsìn tí ọ̀nkà ń sọ pé kìnnìkan ẹlẹgbẹ́ lágbájá ẹlẹgbẹ́ náà ìwọ gan lára ìwọ gan alára tí wọ́n gbé ọ lórí scale ò ní bọ́m̀bẹ̀ nítorí pé níta bá sọ nísìn wípé níta wọn gbà lérò pẹ̀lú ẹlẹgbẹ́ òun lẹni tó yẹ pé wọ́n jọ ń ṣe àkójọ kan tó sì wà lórí àgbékalẹ̀ kan wípé àwọn ò ní tìtorí ẹ̀sìn káwọn ò fi àgbékalẹ̀ yẹn lẹ̀ ń táwọn dojúkọ náà làwọn ọmọ sí ó ṣeéṣe kí wọn náà ti dì bẹ́ẹ̀ níwọ̀n tó ń bú yẹn nítorí pé ìwọ náà ti ka ṣéwù rẹ kún ó ti ka kún àràbà tó ṣe pé kò lè forí balẹ̀ fún kíkan àfi kí gbogbo ogi ó forí balẹ̀ fún ọwọ́ aṣọ ṣéwù rẹ yẹn ọ̀sọ́ di mẹ̀ẹ́yàrú àtẹ̀sí wọ́tàkìtì à wípé òun ni ẹni tó bá ti tọrọ rẹ bá ti bá ṣéwù rẹ mu òun ló wà lọ́nà ẹni títí ẹ bá tako ṣéwù rẹ kò sí lọ́nà tẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ti ṣe súnà rí ẹ̀ dáhùn o bẹ́ẹ̀ lẹ́lòmíì náà rí nítorí pé súnà kìnìkan lòun súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ ìdí tó fi jẹ́ pé gbogbo ẹni tí ìbá ti sàfà rẹ̀ fàlẹ́ ìsàbíṣẹ́ tẹlẹgbẹ́ lòun náà bí ìsẹlẹgbẹ́ based on your own definition tẹlẹgbẹ́ ni àbí ìsẹlẹgbẹ́ torí ẹ̀ àwọ̀ ọ̀mọ́ntínjẹlẹgbẹ́ so nítorí pé mustalahatun shar'iyya kò sẹ́lẹ́gbẹ́ kan bẹ̀. ẹ sọ pé ń ṣe súnà kò ṣe súnà eléyìí clear lágbájá ń ṣe súnà lágbájá ò ṣe súnà ó clear àbí o clear ok based on that ẹnìkan ń ṣẹgbẹ́ ṣé gbogbo ẹni tí ń ṣẹgbẹ́ from a to z àlè rẹ́ni tí ń tẹ̀lé súnà nu wa ẹ má dá mi lóhùn wa kadhalika ja'alnakum ummatan litakunu shuhada'a eyin salabosi nas tá a lè rẹ́ni tí ń súnà náà àti ti ọ̀nà ẹgbẹ́ ó ti di condemn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí just àwa just àbòsí ti wọnú ọ̀rọ̀ wa púpọ̀ ẹ condemn èèyàn ó lè jẹ́ pẹ́ lómi ìtẹ́ rí yùn ẹni tí ń fi one over ten rẹ̀ wàláhì tàláhì òun ló sì mọ tó gbé máa báwọn èèyàn yẹn ṣe kò sì sí nǹkan kan tí wọ́n ń ṣe tó lè mú takotọ́ ọlọ́run takotọ́ ànábì tí ó comply pẹ̀lú wọn tọmọ pé wọ́n yànnàna rẹ̀ ọ̀ wádìí ọkàn ti kó gbogbo wọn papọ̀ náà ni wípé man laysa ma'ana fahuwa didduna fa idha kana diddana fahuwa aduwuna gẹ́gẹ́ bí qaida bush